yasında, inna li yasında. ẹjọ́ sọ báyìí. kọmọláfẹ́ ṣe bó ní òkú ọlọ́mọ kì í sùn ni ah, kọmọláfẹ́ oṣù wà láì pọ̀ fẹ́mi nìkan ẹrù èèyàn méjì ó wá dẹrù èèyàn kan kọmọláfẹ́ àjọ sọ báyìí wà láì pọ̀ wà láì pọ̀ kọmọláfẹ́. Come on, come on. àwa nìyẹn o ah, kọ́lọ̀ bá a wàhálà ìdúró ni. ṣé àwọn ọmọ mi dẹ́ ti kí á kú náà rè ni o. Hmm? Ah, ṣé bí a ṣe bí òní àwọn ọmọ mi ti kú náà rè ni o. Ah, rárá mọ́mí ò kú bẹ́ẹ̀ ni ìgbà tá a dé bẹ̀rẹ̀ ground tá a ṣe gbé wọn lẹ́nu mọ́tò báyìí mọ́mí kọ́ dìde ni hmm? wọ́n bọ́lẹ̀ lórí jókòó báyìí wọ́n jókòó straight ah everybody sún sẹ́yìn ah mọ́mì kí ló ṣẹlẹ̀ ọ̀nà àwọn òkú àwọn kan relax ni ọba àwọn take nap wọ́n nap ni. wọ́n nap. ẹ so bẹ́ẹ̀ bọ́ṣà ṣe wọnú mọ́tò nìyẹn tí mo fi drive wọn wálé ìgbà tán wọlé orí páwọn mẹ́rin ló wọlé mọ́mì ló last tán fi tẹ̀lé wọn wọlé ọlọ́run ṣàánú mọ́mì òkú. ọ̀yàn mẹ́rin ló wọlé. ẹ ah, sọ́ọ̀mù nǹkan kí ṣé ọ̀nìyàn mẹ́ta ni mo rí kó wọlé ní sàn-sàn ni. ìyà ló ń jẹ káyé ò bá lọ ní ṣó yẹ kó máa béèrè wèrè question lọ́wọ́ mi pé ẹ ṣe mọ́mì ti lọ wọn ò tí ì lọ wọ́n ń dúró wọn ní kó wá má wọn dání lọ ó dà pé stupid ṣe irú wèrè Yorùbá wo lẹ máa ń sọ yìí gan-an ṣé mọ́mì ti lọ no wọn ò lọ wọn ò lọ wọn dúró di ẹ̀ stop kọ́ lè mú ẹ dání. so ya yẹ kí rọ kí kọ́ ẹsẹ̀ kékeré kí mo béèrè ṣé yẹ kí dìjà láàrin èmi àti ẹ. ìbáṣepọ̀ ló kó máa béèrè question wèrè bẹ́ẹ̀ yẹn ni. o ṣé ògbọ́n náà observe all ọ̀ rí i pé bí àgúfà ni ọ̀rọ̀ ń fẹ́ jọ yèé bá kún lónìí gbòòrò àbí èsì pé ìgbẹ̀yìn dádì yìí fẹ́ sùn ọ̀bẹ. irọ́ o ìgbẹ̀yìn wọn dà ìgbẹ̀yìn wọn dà náà ó wà òkè gan ni ojoojúmọ́ là ń pa màálù àwọn kétra ń wọlé àwọn ọlọ́tí ń wọlé everybody ń ṣe bó ṣe wù ú mò ń jẹ oúnjẹ àbí ṣé bí wọ́n ṣe ń jẹun yẹn kò tẹ́ lọ́rùn. gàjí gàjí ah sàbálò ìgbáyé rẹ wò. tiẹ̀ máa lọ ni bá ṣe mí jẹun gan nípa màlúù ni kí ọ̀nìyàn mi kú ni ṣé òun ni oríire òun ni. tí ò bá jẹ́ pé wọ́n stupid tí ò yẹ kó máa béèrè àwọn question tí ò yẹ kó béèrè lọ́ọ̀ ṣá sórí ẹ̀ ò pé ni. ṣé question mo yá béèrè ní ìdáná. tiẹ̀ máa yẹ tí tọpọlọ ò bá lọ ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣó dáa ò wá ń béèrè àwọn wèrè question tí ò yẹ kó máa béèrè orí ẹ ti yí o géètì tó ń dìmú kiri tiẹ̀ ti lọ́mọ́rin ọ̀dẹ̀. Ah ńgbọ̀ ni ọlọ́ni kúkọ mú kanra lórí bí yìí ṣèbí pẹ́sẹ̀ ni mo béèrè. orí ẹ ló yí torí ẹ ò bá yí mi wọn á pẹ wàá tó kúrò ń bi ṣòló fẹ́ stupid ni wàá sì padà sí ìmẹ̀sí burúkú ẹ̀ tó ti wá yẹn ọmọ àlè èèyàn kú bá àndáró ó ń ṣe rubbish ṣé dùnú èèyàn ni kéèyàn kú ni ẹ àdúrà tí mo ń gbà ní sọ́gà má sọ pé ò ní ìdí mi mọ́. Gaji. Gaji àṣẹ ń kà mí lóhùn ni. ṣàpá fún wa báwo ni. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run sá. ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ kú tọ́jú mi sá àdúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run gbogbo bí ìlú ṣe ń lọ ẹ̀yin ò jẹ́ káwa mọ̀ ọ́ lára kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. <laughs> kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ṣógun jà yín tẹ́lẹ̀ ni. Ah, ọlọ́run jẹ́ ẹ̀yin gan lẹ̀ jẹ́ kógun jà rú àwa ṣe rí ìlú gangan lógun jà bọ̀tà ti dúpẹ́ pé gbogbo ẹ̀ ṣáà ti ń lọ bó ṣe yẹ kó lọ ẹjọ́ yín pọ̀ ẹ má ẹ má bínú sá. kí ló dé you talk too much. ẹ ẹ sà ó ti èmi gan ti fẹ́ rí tẹ́lẹ̀ because nǹkan kan ṣẹlẹ̀ tí mo dẹ̀ fẹ́ tètè jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ bá máa ra mọ́tò nsìn gbogbo nǹkan ti change ṣé mo kàn ti fi owó kún plate number báyìí nsìn. kájí sà ẹ má fẹjọ́ pa mí ṣẹ gbọ́ um, nǹkan tí mo wá bá yín fún òun lè lè kó fẹjọ́ dókúmẹ́ǹtì ẹ máa sáré bá mi mú débi kan sìn bẹ́ẹ̀ dẹ̀ ṣì ń lọ bẹ́ẹ̀ ni màá fẹ́ kẹ́ máa lọ straight kẹ́ máa yà anywhere because mo ti pè wọ́n wọ́n dẹ̀ expect pé ń bọ̀ èmi ló yẹ kí n lọ fúnra mi mo expect àlejò mi so ẹ má pẹ́ rárá. kò sí problem ṣe gbọ́ kò sí problem màá tètè lọ sà so mi nígbà express. ẹ náà wọn pe traffic <laughs> nílùú yìí five and six ni wọn so ẹ má wọrọ má gba kọ̀rọ̀ ni so màá tètè débẹ̀. ibi tẹ bá rí ni kẹ gbà ṣẹ gbọ́ tèmi ṣáà ni pé ibẹ̀ ni kẹ máa lọ sẹ́dẹ̀ gbọ́dọ̀ yìí tètè bẹ̀ ṣẹ gbọ́ mi. Ah, ah. ẹ sà ẹ jọ ẹ bá mi gba kí mọ́tò ìdání so màá lè gbé báyìkì because bẹ́ẹ̀ lè ṣe wà kò sépo ń bẹ̀ so mi ìdẹ̀ ní fẹ́ kí n tún máa fi yẹn délé so bọ̀bọ̀ tí mò ń gbé yẹn màá gbé ìyẹn báyìí máa aṣàmọyín yé mi èmi ti fẹ́ rán iṣẹ́ mọ́ kí n máa fún yín lówó epo ṣẹ́gbọ́ ah, ẹ gbà ah. ẹ ṣe sá. mi ṣáà ní pé ibẹ̀ ni kẹ́ máa lọ straight máa dẹ̀ send address orí fún yín right away ẹ pè mí tẹ́ bá débẹ̀. ah sure ẹ ra baby fẹ́ rí lè gbogbo ìtọ́jú tó ń fún mi you are so amazing <laughs> látìgbà tí dáàdì ti kú you been my companion thanks for the care. ṣòro ẹ̀mí ni mo fẹ́ sọ fún ẹ pé kò yé dúpẹ́ mọ́ dúnú ó wàá máa dúpẹ́ every time tí n bá ṣe fẹ́ ta mo fẹ́ ṣe fún un ah. tí n bá take ẹ ta mo tún fẹ́ take you know I love you so much. I love you too baby but mo ṣì ní láti appreciate ẹ hmm. no matter what. okay ọ̀rẹ́ ti yé mi bẹ́ẹ̀ máa kàn sọ fẹ́ ni pé má dúpẹ́ mọ́ lórí ẹsẹ̀ bèbè máa mí ìsẹ̀ gan-an ibi tó ń bóyá ń lọ yín ṣe máa mí ìsẹ̀ gan-an bẹ́ẹ̀ kan tí ò ní jẹ́ kí n mí ìsẹ̀ mọ́ọ̀chì ni pé o mọ̀ pé báyìí jọ plan ni pé very soon àjọ máa wà papọ̀ bẹ́ẹ̀ sí ni wàá ṣe mí ìsẹ̀. you know definitely that I will miss you too. Hmm, èmi náà mọ̀ bẹ́ẹ̀ I will mix you more you know. yes I love you <laughs> baby. I love you too. Yeah, okay fine so how far nípa business yìí dáadé sẹ. business yẹn lọ dáadáa wọ́n lẹ́yìn ni ìrìwáyà tó dájú ní àdúgbò yìí. kó bá jẹ nípa ìrìwáyà rẹ ni gẹ̀bá <laughs> tó mi gbọ́ òkè mẹ́sì ọ̀ríjínà nọ́mbà wánù ni èmi <laughs> èpè méjì rèé. ẹ wo ọ̀tánétọ̀ yẹn kò ṣáàjì bátìrì mi kódà tí bá pa nọ́ọ̀sì kó tó start tó máa le gan. èsì wàhálà kó bá ti jẹ́ yìí nílẹ̀ òlélẹ̀ à. ẹ̀ sí kí ni bọ́dẹ̀ tirẹ̀ ni ti ṣí. ẹ̀dùnrán LSD six eight eight GC. ẹ̀bọ́n bínú màdámù o. ẹ wá mi máa ń bi kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá káàkiri lára mọ́tò á lè bá mi wọ tánítọ̀ tó ń rán àfẹ́tì bátìrì. ẹ rìn káàkiri lára mọ́tò kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ o èsè mo mẹ́rin kiri o confusion ni o ẹ̀jẹ̀ sáàjẹ̀ ń járe ohun kan tí mo fẹ́ òdìbò yìí. òun náà náà madam eh? ẹjọ ayé rẹ mi bàjẹ́ o ẹ ní sori burúkú. ẹjọ yèsí ló ní mọ́tò. mo rò pé orí yín burú ó dà pọ́nrù tó ń pa yín látara ó ti hàn fẹ́ ti bírè nìyí ẹ ṣe máa béèrè foolish question lọ́wọ́ mi irú question òṣìwò nìyẹn ṣé mo mọ̀ yín rí ni àbí ṣe mọ̀ mí rí ni mo gbé mọ́tò wá síbẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé ta ló ní mọ́tò anyways boyfriend tèmi sweetheart mi ìfẹ́ mi òun ló gbé mọ́tò ìfún mi pé kí n lọ lò for few days Ah, <laughs> ṣé ẹtù mi bínú ẹ̀mọ́ bínú ṣe rí bí mo ṣe mi béèrè question lọ́rin lẹ́ẹ̀kan ni ọbẹ̀ dàbí confusion kí mo sọ lẹ́ẹ̀kan ni òun ló fẹ́ happen bẹ́ẹ̀ ṣe rí nígbà mi dárúkọ boyfriend rí boyfriend rí ah, mọ́tò kẹ́mi mi o LSD G, six eight eight GC ah, ẹ̀mọ́ jẹ́ àtàn ara ẹ̀kọ́ ra jẹ́ tí ẹ̀rọ ga mi kó ni mọ́tò onígbìkéyèmí sọ sẹ́lọ̀dọ̀ náà kíkọ́ ọ̀dísàn mi critical kà mọ́ pọ̀rọ̀ fúnra rẹ̀ ọ̀nì dúdú lówó yìí tìkè máa fẹ́ láyé rẹ̀ torí ọ̀gángan dúdú ọ̀sẹ̀gbọ̀n lẹ́ni òun ni ó ṣe dàbí kọ̀fúsọ̀ lójú mi ẹ̀jọ́ mo tún abéèrè gbẹ́sàn lẹ́ẹ̀kan sí sẹ́yìn lẹ sọ ọ̀pẹ́ yìí lẹni mọ́tò wa. ókè mẹ́sà bí orúkọ wèrè wọlé pera yín ẹ wọ ẹ ní mi lára ẹbí yín kọ ibi tí wọn gbé mọ́tò wá síbí báyìí tọ́wọ́ abiyín akéde sáájú mọ́tò bí àmì ní kàn yín lẹ́sẹ̀ dànù. ẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ mo dàbí sọ́ bíi jẹ́ntù ẹ mọ́jà ká da ogun rẹ̀ yóò gàbí lónìí mọ́tò ẹ̀yìn gbẹ kọ́ bá yẹ pé jí mọ́tò rẹ̀ jẹ́ ètò ìsàlàyé ara rí aka tètè bá yẹ pọ̀ sírí mọ́ bẹ́ẹ̀. ìjọ ẹwà nìyẹn yẹ pé mọ́tò kọ́ nígbẹ́ mọ́. kí máa ṣe yín máa fún mọ́tò kan lẹ́sẹ̀ dàtọ́. kí lẹ́nu akọ́lẹ́sẹ̀ lórí kíni mọ́tò gàbí rẹ̀ rẹ̀ fọ́ọ̀nù yàn dúdú kẹfà jí mọ́tò kẹkẹ jẹ́ ká mọ̀ èwo ni kẹ́ máa sakara ni. Báyọ̀dé pẹ̀lẹ́ wọ́ọ̀rì ni wọ́n sọ pé nǹkan tí Ọlọ́run bá ti dá síyàn lágbájá yẹn máa ń gbà fún Ọlọ́run ni o àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọn náà ti di ọkùnrin báyìí gbogbo àwọn òbí ẹ méjèèjì tí wọ́n ti fi ilẹ̀ daṣọ bora kọ́lọ̀ ń jọ kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ a ní gbọ́nlá burú mọ́ kọ́lọ̀ ń bá wa jẹ́ kí gbogbo ẹ̀ kó dópin síbi tó tó wà yín ẹ̀yin tí wọ́n dẹ̀ fi sílẹ̀ kọ́lọ̀ ń máa bá mi fi ìṣó ẹ̀ máa ṣọ́ gbogbo yín tó báwo dẹ̀ wá ni àwọn àbúrò ẹ̀ ń kọ́. àwọn àbúrò mi wọ́n wà òkè ẹ̀ náà bọ̀ wọ́n wà sad gan-an you know, gbogbo atmosphere yẹn ò tiẹ̀ wà welcoming at all uh, I know with time wọ́n máa get over it. ìdí tí mo ṣe pè ẹ́ gangan ni kí ni plans ẹ ṣé lẹ́yìn ikú àwọn parents ẹ ń sìn are you planning to return back to the state or what kí ni nǹkan tí wọ́n ní lọ́kàn láti ṣe. Um, sir ẹ mọ̀ pé nígbà tí mo fi wà lábọ̀dì masters ni mo lọ ṣe mo dẹ̀ ti ṣetán sí i so mo wá fi pé iléeṣẹ́ dáàdi kókó kókó má jẹ́ outsider kan ló máa wà in charge so it's something I can do so mo ti mọ̀ pé èmi fúnra mi ni màá take over company dáàdi ẹ̀dọ̀ mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé nǹkan tá a bá fi sílẹ̀ òun lẹ́nu ewúrẹ́ máa ń tó <laughs> máa ń bínú kó jọ bí òwe sá. báyọ̀ lé ìwọ náà ti di ọkùnrin ni ọ ìròyìn tí kò tí ń pòwe. that is good ah, inú mi dùn fún gbogbo àwọn kan tí mi And um, àwọn àbúrò what are your plans on them? I mean your siblings. Um, because ṣẹlẹ̀ ni pé kí dáàdì tó she processing want to ṣe máa she ṣe masters wọn on ní abroad. How beautiful. So the, both of them Mama, travel very soon. But then nǹkan tó travel normally, you know, fix wọn sí one or two places ní ilé iṣẹ́ fún mákòdà pé wọ́n kàn máa jókòó lé at least wọ́n á tiẹ̀ fi gather experience. Huh? Ah nǹkan tí mo fẹ́ pé kí n ṣe ní ẹ̀sán. Hmm, inú mi dùn ṣé gbogbo nǹkan tí mo gbọ́ lẹ́nu ẹ̀ ó jẹ́ kí ọkàn mi balẹ̀ pé ọ̀rẹ́ mi ó rí èèyàn gidi fi lélẹ̀ fún. ẹ ṣe kan dáadé. náà tó máa ń sọ pé atótilétọ̀ atótilétọ̀ ìwọ gangan ni direct example nǹkan táwọn Yorùbá máa ń try láti sọ. thank you so much. i'm happy i'm happy. i am honoured. ah nǹkan tó kàn dùn mí ni pé ah ikú ikú bọ́lá jẹ́ o kí dáàdì yín tó kú ó ní project tó yẹ kémi àti ẹjọ execute but eh, ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò sí nǹkan tá a máa bọ́ lọ́hùn fa a máa gbà fún lọ́hùn náà ni that is gone and it's gone ọ̀nà àti lọ́síwájú ni ọtún máa máa ni ọtún máa máa wò then what is it about your office máa gbọ́ pé àwọn olè máa ń disturb yín bẹ́ẹ̀. ìgbà tí mo dé ọ́fíìsì náà meetings tí mo bá wọn ṣe òun náà ló ń sọ fún mi pé àwọn lè máa ń disturb àwọn gan pé at least ó terrible. bọ́ tó yìí sọ fún mi náà mo lọ bá dpa tó wọ́n wà in charge àdúgbò yẹn we had we had a beautiful conversation. good. ní àwọn at least wọ́n máa increase security level wọn bẹ̀rẹ̀ so I feel Everything wow, okay. Ah, that's good. That's good. You're a man. Thank you, eh, <laughs> sir. Ẹ bá yọ lé. That's good. Thank you, sir. Ẹ wò tí bèmi bá débí báyìí tí ẹ bá ṣí ẹ̀wọ̀n ọmọ àlè ni mí ẹ wò. Eh, ẹ jẹ́ fi ẹ̀wọ̀n sílẹ̀ kẹ́ ní sùúrù ẹ wò bẹ́ẹ̀ sẹ akẹ́bàṣe ìbéèrè wà rẹ̀ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ ó yẹ ká tẹ sun yín bẹ́ẹ̀. Ẹ bẹ ṣe àrọ́ọ̀sì mi. Ẹ jẹ́ ká jọ máa ní àṣọ. Ẹ máa wò náà. Ah, mọ́tò ọ̀gá tèmi kí mo dá mọ́tò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ta ni kí ló ṣẹlẹ̀. Mm, àwọn yìí di ọtí òkè mẹsì or whatever tó pera ẹ eh? àtàrà kò jẹ́ kí n gbé mọ́tò yìí kúrò ó ní màá sẹ́ni tó ni mọ́tò kí báwo ni mọ́tò ṣe dá omi ṣe àtọ́ rubbish. ta ló sọ bẹ́ẹ̀. òun náà rè. ọ̀nìyàn ni. a ah, imẹsi. gaji. Imesi gaji. so ìwọ ni wọn ara ah, are you normal are you high ọ̀rẹ́ ibẹ̀ sí ọmọ kàtà òòrò rí ẹ̀. lórí ah, ah, ah. dẹ báwo ni dáadáa ni ṣé kí ló dé tó ṣe ń disturb ọmọ fún mi. ṣé ìwọ ni mi pè ní bébí. èmi ni ìbá mọ̀ ti pè ọ́ ní bébí. kí ló dé ìbá ti pè ọ́ ní fada. fada oṣù ẹ̀wọ̀ kí ló ń ṣe. báwo ni ọ̀rọ̀ mọ́tò ti yá jẹ́. dona báwo ni wọ́n gan ṣe mọ̀ pé mọ́tò ọ̀gá ni. lsd six eight eight gc. má sọ fún mi plate number wà ń o. plate number bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n fi dá mọ́. bébì gbọ́ ṣé mo ní kó tú plate number mọ́tò yìí. wo bíbí mi ò tú o táwọn fẹ́ẹ́ rẹ̀ bá lọ dá mi dúró lọ́nà kí ni kí n sọ. bí ẹ ò bá wo kí ló tẹ̀ máa ń ṣẹ̀yìn obìnrin yìí gan-an kí ló máa ń ṣẹ̀yìn tó bá ti fún yín lórí ọ̀fẹ́ díẹ̀ báyìí ẹ máa ń sọ di nǹkan bàbàrà mọ́ra yín lọ́wọ́ ni òun ló fẹ́ lo mọ́tò jáde gbé tú plate number ṣé yẹn dẹ́ṣẹ̀ fún ẹ ni. ká ní pé ibi tó wáyé ń sìn ká ní ibi tó tó èèyàn máa gbàdé wọn ni bí ìgbà tó deposit mi fẹ́ wo jọ o èmi èmi ọ̀dà fẹ́ ni tiwọn kí wọ́n má ṣe home delivery wọn fún mi o this is rubbish now. má bínú náà. Ah mi láàkà ọwọ́ yẹn o. gàjígàjí ọ̀rẹ́ mi kọ́lọ̀ rí abọ́jú bá dẹ́rù mọ́ra rẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdẹ́wọ̀n èyí dẹ́wọ̀n rẹ báwo ni mọ́tò ṣe yá jẹ́ kí omi dọ̀rẹ́ lẹ́wọ̀n rẹ. Ah, bá a ṣe ń bi ni nìyẹn mẹ́sì nígbà tí mo rí pé bí gbogbo ọ̀rọ̀ léyìn ṣe ń lọ hmm, mo wá wò pé ah kí ni mo lè ṣe tèmi náà kàn tiẹ̀ ní nǹkan kan lọ́wọ́ tẹ́lẹ̀ ajá àjẹmọ́nú fèmí náà hmm. nígbà tó ga kú báyìí the next thing báyìí mo gbé mọ́tò yìí ni. Hmm, ọ̀gá kú ọ̀gá ti kú o ah ọ̀gá ti kú ọ̀gá ti kú nkomi ṣẹlẹ̀ lóde ní bànìyàn lẹ́rù ah ọ̀gá ti kú so ńgbà tán wá kú yẹn èmi kàn padà lọ lé ni mo lọ sọ pa pé àwọn amúrọ̀bà ti gba mọ́tò lọ́wọ́ mi o hmm. nǹkan wọn táìmì ẹ̀dẹ̀ náà ń ṣọ̀fọ̀ lọ́wọ́ wọn á gbà ẹ wo efilẹ̀ kó kéré gan kí ni mọ́tò. Hmm. èmi sì fẹ́ tọ́jú mọ́tò sí ọ̀dọ̀ swiss àti ọ̀dọ̀ bíbí rẹ. yẹn sà fún pípé parí mi lówó rẹ. ìyá jẹ̀wọ̀ ni ẹ̀kọ́ máa jẹ́ bíbí ọlọ́run pálá mi ẹ̀kọ́ máa pè ọ́. owó wa ah, yìí. ọ̀dà n kò dẹ̀ ti yarí bí yé bẹ́ẹ̀ eh. ọ̀nà káfí ya ní ní dẹ́pọ́sì dára sọ́gbẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀. Eh. báwo ló ti yá bá jẹ́ bẹ́ẹ̀. kò sí bó ṣe fẹ́ jẹ́ bá kan kóun wọnú mọ́tò kó máa gbé padà lọ ni. Ah. mo wọnú mọ́tò fún mi kò eh, gbé mọ́tò. ẹ̀ẹ́dẹ́sì rújàre gàjí kí ló fi ṣe ọgbọ́n mi ṣe bí yé. Ah, nǹkan àjọmọ̀ bó ṣe mí lọ báwo la ṣe jọ mọ. mo ń mi pakuru pakuru náà mo ti mọ̀ yìí <laughs> nǹkan kan gbọ́dọ̀ jáde láti bẹ́ẹ̀ ni wo o ti yarí bẹ́ẹ̀ bí yé ni bẹ́ẹ̀ mm. bó ló ṣe abáde. kò sí bóyá fẹ́ bádé kankan ṣé ìwọ ló jẹ́ dílà mọ́tò tí mo ra mọ́tò lọ́wọ́ ẹ̀ ni kí ni gbogbo rubbish tó ń sọ yẹn. sọmọ ìgbọ́ mi sọ̀rọ̀ lẹ́kùn láì dialogue rẹ eh. eh, ọyì eh, kẹ́mi yàn mọ́ dọ́pọ́sìtì rẹ fún ọgbà ẹ̀wọ̀n mm. ẹgbọ́n tó mọ̀ yín mọ̀ nípa dílà <laughs> kẹ́mi náà dẹ̀ bóyá kakú la dẹ́pọ́sìtì rẹ tó gbẹ̀wọ̀n. wà á bí kí ló ṣe máa ń ṣe náà ń kí la sọ nǹkan ń lọ nǹkan ń lọ wà á bẹ̀ mú gbòǹgbò wà á múlé ayé kókókókó nǹkan àfọwọ́bá àfilẹ̀ ní life now kí ló mọ̀ eh, tó yẹn ṣe gbogbo. gàjí ìwọ ni eh. kọ́lá ló kọ́ sọ̀rọ̀ eh. mo dá ọmọ tó ọmọ gbogbo bọ́ọ̀sì mi ṣe bulege bulege nígbà yẹn ni pèmí náà mọ̀ ìgbẹ́nu kankan ó dábàá jáde nílé yẹn ó gbà kú ọ. èmi náà mẹ́tọ́ mi so máa mọ̀ mo ṣe máa ṣe but ká tó gbé àwọn ìgbésẹ̀ mi jẹ́ ká jọ mu nǹkan bí ná. akọ bùkọ sára akọ mu nǹkan tábà tó wà nǹkan tán màá tún gbé ẹ lọ ṣe fàájì lẹ́yìn ẹ̀ màá wá dẹ́pọ́sìtì nǹkan kan sínú àkáǹtì. o sì yẹ kí jẹ́rìí ọkọ̀ rẹ̀ <laughs> ọkọ̀ ọ̀gá. bébì jẹ́ àmú nǹkan bí náà kó tó dé pé àmú. jẹ́ àmú nǹkan. ó kéré ó kéré ògùn tó wà lẹ̀ kéré. Jọ kúnlé ńkọ́. Ah, bọ̀dá kúnlẹ̀ lẹ pè bẹ́ẹ̀ lẹ fi dà lálẹ́ àwọn máa ti jẹ gbòòrò lọ́n tí wọ́n máa nìyẹn àfi bí aláfiṣe. kí ló mìín pé ó jẹ gbòòrò lọ kúnlé ni mo béèrè lọ́wọ́ ẹ̀ níbo ni kúnlé wà. bẹ́ẹ̀ ni sà mo ti dé yàrá wọn láàárọ̀ mo ti lọ kanlẹ̀kùn mi rẹ́ ni dá mi lóhùn mo dẹ̀ mọ pọ́ ti bá tiwọn lọ. sọ mi pé kúnlé ò sínú ilé látàárọ̀. sínú ilé látàárọ̀. ok pẹ̀lú máa lọ́tẹ̀. ó ẹ ṣe sá. Mr. Damon. <laughs> well, okay. Oh. But what are you doing at home? ọkọ tó ṣẹlẹ̀ ni pé mo tètè ṣetán mi ṣẹlẹ̀ ni so I decided to come home. Oh, okay. I guess as much. Very fine. Very done. Thank you, bro. Eba me mi dúpẹ́ lọ́wọ́ sweetheart me. Ewo, wo, ó tọ́jú mi gidi ni. Yes. Okay, Mr. Demola, ó ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe gbẹ kú tọ́jú wa. Ẹ bá mi dàlóyè, You're welcome. You're welcome my love hmm. jọ lọ jókòó mo fẹ́ change location ti gbọ́. okay okay okay. kí ló ṣe kí ló ṣe wọ́n bébí kí ló ṣe. gbọ́njú ni o ṣàlẹ́ lọ́kọ̀ déédéé ṣubú lulẹ̀ àwọn kan tó ṣe wọ́n bọ̀dà báyọ̀ àti bọ̀dà démọ́lá ti rush wọn lọ sọ́spítù. ó ṣubú lulẹ̀. ó ṣubú lulẹ̀ ni o. how come kí ló ṣẹlẹ̀ ṣó yọ̀ ṣubú ni kí ló dé. wọn ò jọ ṣubú wọn ò jọ rárá ọkọ̀ déédéé ṣubú lulẹ̀ ni. àwọn ọmọdé ṣe. àwọn ọmọdé ṣe wọn. kí wọn ló lè fa ògbó ṣùṣubú. ìlú ò ní wọn gbà I was upstairs mo wá nu yàrá lómi ìpọ̀ wà upstairs ó wà ní yàrá ẹ̀ ìmọ̀ àtọmọ ẹ ti ń wá ẹ látàárọ̀ àárí ẹ. bó mo wà lókè sẹ i was in my room one room. àbàkùnlé mo wá kànlẹ̀kùn yàrá ìṣe tó dá mi lóhùn ìṣe tó dá mi lóhùn. ó wá kànlẹ̀kùn anybody there. ó kànlẹ̀kùn. what o o ó dà kó ti yé mi sìn okay the thing is um, truthfully mo wà nínú room mi but mo notice pé ó dà kí mo attract yes pati mo dẹ̀ gẹ́ tara mi padà mo ṣe wá sàlẹ̀ dẹ̀ ni mo bá tó ń sunkún tó dẹ̀ ń sọ pé gbọ́njú àbí kìíní kan. yes. how ta ló trap ẹ ṣé òun ṣeré ni. yes mo mo kàn wọ́n kí mo attract but ẹ jẹ́ ká gbé yẹn tì gbọ́njú ńkọ́ where is gbọ́njú kí ló ṣẹlẹ̀ sí gbọ́njú bóni gbọ́njú wà. sórí gbogbo ọ̀rọ̀ gbọ́njú gbọ́njú yẹn kò yé mi náà inú òun àti boyfriend ẹ̀ Démọ́lá lọ́jọ́ wa ọkọ náà fẹ́ lọ sókè àfigbà yeah people no understand tasha yìí ṣe ṣe ṣe ṣe àfọ ṣe lọ sí hospital bàtà dẹ̀ máa dé hospital doctor afa kí ló ṣẹlẹ̀ wọn ò lè sọ pé nǹkan báyìí ló ṣe gbọ́ ṣe oh as you speak now kó má lọ wá. kó ọmọ wa bí bí kò tẹ̀ kò yé mi o yé mi. o nǹkan sọ ń sin mi. wọ́n ní kó má bọ̀ wá. kó má. in fact ká dúpẹ́ gidi lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ tó bá a paná gbogbo everything. ọpẹ́ ni ọbọdá mi. ó yẹ ká dúpẹ́ gidi fọ́lọ́run ni because tó bá kí n sọ lọ́run kí ni ká ti bì kí ni ká ti bọ̀. ọ̀rọ̀ burúkú gbáà ni nǹkan tó ṣẹlẹ̀ sí mi. ọpẹ́ gidi ni o ah, ṣe tẹ̀ mọ̀ tó bá fún èmi jù ìgbà tí dókítà sọ fún mi pé ayé máa rò pé ẹ jọ kí ló kan ayé nú pé yàn sí ṣé bóun rè tára ẹ ti yá yìí. àdúpẹ́ o àdúpẹ́ ọpẹ́ gidi ni. bùrọ̀dá mi iṣẹ́ ayé ni o ẹni tó bá ní pé kò sáàyè irọ́ pátápátá gbáà ni èmi mo mọ bí ara ṣe ṣe mí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ ṣàjẹ́ máa dúpẹ́. thank God thank God. Um, so, um, Kúnlé, Bọ́jú, ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Mi dẹ̀ fẹ́ kó dà pé mo láti impose lẹ́yìn lórí. So bí suggestion ni, you know, travelling tí ẹ fẹ́ travel yẹn, mo rò pé ká sùn the end of the year because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó strange so máa fẹ́ ká kún fún àdúrà tá a bá gbàwé náà kó pọ̀ jù yeah. understand so ẹ mo fẹ́ kẹ ẹ rò nu ẹ rò kẹdẹ sọkọ tẹ fi hàn. as for me it's a very good suggestion and i'm fully in support because taba nígbè kàrò lóòótọ́ nǹkan tá a là kọjá recently nǹkan tó lágbára ni o orí ọ̀fẹ́ lásán la rí gbà o ó wá jẹ́ kí n mọ̀ wípé ó yẹ ká strong spiritually. Exactly a ní láti get closer to God and nípa tọ̀rọ̀ visa wa kedere àdúpẹ́ fọlọ́ pé two years ní visa wa gbogbo ìta dẹ̀ fi gba visa náà ó tún jù bí abi four to five months lọ so we still have like over a year so ká ṣe chill ká pray ká ṣe necessary things to yẹ ká ṣe spiritually and physically then tó bá dẹ̀ di later later later we can just travel out to chill. well nǹkan tẹ́yìn méjì bá ti sọ ni ẹ lè rí nọ́ọ̀lẹ̀kẹ́ ní kí n kó wọ̀ so I am okay with the suggestion. So it's a very good suggestion. Um, it's actually a good suggestion to me. Wọ́n yẹn pé ẹ̀sán pé ká travel. I don't mind at least kí gbogbo wàhálà yìí ká tẹ lọ sinmi ẹ̀ díẹ̀. Ah, makes sense well. Later later ni. Hmm? Tá a ṣe lè máa sinmi nígbà. All right. At that's good. Inú mi ti ẹ̀ dùn pé ẹ̀ eh, fi náà ṣe ń wò you know that's good and prayer kan tí ká máa gbàdúrà náà ni pé kí small mummy ọlọ́run jẹ́ kó pẹ́ fún wa. àmì o torí àwọn nǹkan tó kù lókùtà wọn. bẹ́ẹ̀ o. so um, èmi fẹ́ ọkọ̀ fẹ́ fi kún pé since that you accept pé ẹ máa dúró the end of the year èmi fúnra mi máa ra tíkẹ́ẹ̀tì yín. ah thank you big brother. thank you. kúnlẹ̀ afa àkọ́ tí ò ń sọ fún tẹ́lẹ̀ yẹn a lè máa sọ lójú ẹ̀ náà. orí ẹ sọ. ẹ ti ń ṣe àbí kílẹ̀ jọ ń sọ. ọ̀rọ̀ ọkùnrin sọkùnrin ọkùnrin sọkùnrin. ṣẹlẹ̀? Ẹ dá mi lóhùn ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ah! Mo dá mẹ́sàn fún wọn. Ṣé fẹ́ máa tì mí síra yín ni? Ó dà ẹ̀gbọ́n yín dà tẹ́yìn bá ṣàlè sọ̀rọ̀ wọn á lè sọ̀rọ̀ fún mi. Ń bọ́ ló wà dà. Ẹ̀gbọ́n mi dà. Bọ́dì wọn wà lórí. Bọ́dì mo rìn. alẹ́gbọ̀n yín lẹ oníbọ̀dì ẹ wá lọ. Ah, mo sọ báyọ̀ lè ti kú mọ́ mi. báwo ni ṣe kí ni. Ah. ó ti kú. ẹ kúlẹ̀ ah, mo dábì. báyọ̀ lé báyọ̀ báyọ̀ báyọ̀. ibà àwòfín lọmọdé wo jíjẹ ayé o àwòfín làwọn àgbààgbà ń wòràn sọdọdàn bẹjá ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ odò funfun báláwo nílé àwọ̀ àlà funfun gbòòkànlẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi ẹ̀là bàbá ń bẹ lóko kó dé o tó bá ń bẹ lódò kọ ọbọ̀ tó bá wá lànà tẹ́rẹ́tẹ́ ń tolúfẹ́ bọ̀ ọ̀wá ṣúré tètè tara ṣàṣà kó fojú tèmi ṣe bùgbé ẹ̀ là. bàbá. Hmm, bọ̀ǹjẹ́ o. obìnrin tó jókòó bóòlù ti jẹ́ sí i. bíi ti bó o. irú ìbéèrè wo lèyùn ṣé bá ya àbúrò mi tó ṣe olóògbére. aya rẹ̀ ni hmm. ọ̀dà náà. bí a bá jẹ́ àmì àgbọ̀ pòròpórò odò bàjí bá ti dì àmì àgbọ̀ ìrà kọ̀ọ̀kan odò bàbá ti dòrú gbọ̀njọ́ àmì agbóṣiri kú sí àwọn ìyàmí ẹlẹ́yẹ àlùdọ̀nù ti ń gbẹnu afẹ́fẹ́ ìṣọ̀lẹ́ o ọyẹ mo dé o èmi fátádé náà ni ọmọ ewé ẹ̀kẹ́ mo ti fi gílugi mo fẹ́ gbọ́n tí kì í sọ mo fẹ́ pẹ̀lọ̀pẹ̀ mo fẹ́ gbọ́n tọ́pẹ̀ ń fọ̀ lóhùn. ẹ̀yin bàbá. mo ń jẹ́ ọ ẹni kọ́ mọ obìnrin ò yẹra fún wa ẹni ó fún wa ń gáfárà. wà ọkà sọ tó bá sọ ngbà ní kájà kájà ọwọ kájà àbúrò mi ò yẹra fún wa gbà bá sọ̀rọ̀ náà tán lé láàrin tèmi tirẹ̀ gbà ó ní òun ní gbé lọ sọ fún. àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé ẹrù tágbàlagbà rù torí rẹ̀ fi pa bọ́mọdé bá rù ọrùn owó ń tágbàlagbà wò ni tọ́jú rẹ̀ fi jì kòtò bójú ọmọdé bá rí ojú ọ̀hún ó sì fọ́ ráúráú ẹni ó yẹra fún wa. mo ń gbọ́. bí n bá fẹ́ nu mi kébì fún yín ẹjẹ́ mọ́ jẹ. bẹ́ẹ̀ bá jẹ́ inú mi ò rùn yín pa ṣùgbọ́n bí n bá fi sọ̀rọ̀ ẹ fi sọ́wọ́ òsì yín kẹ́ ẹ mọ́ bàa fi jẹun ṣẹ́gbọ́n tọrọ àbúrò yín tó kú tọjọ́ kan tiẹ̀ tó bóde ọ̀tẹ̀ǹdì ọ̀tẹ̀ǹdì oògùn owó ló ṣe irọ́ ta lọ́pa èmi mo wí bẹ́ẹ̀ fún yín ajítafa oògùn agbóhùn oògùn mọ́ṣogbó mọ̀ngànà àti ibi líle wọ̀yà ẹja. oògùn owó bíi ti bò. oògùn owó ló ṣe ẹ wá gbọ́ mi dáadáa ṣe é ráwọn ọmọ tó kù àtayá rẹ̀ tó bọ́ọ̀dẹ̀ yìí gbogbo ohun tí ń jẹ́ ogún rẹ̀ pátápátá kí wọ́n fi lẹ̀ kí wọ́n kú ònú léwu tẹ́ ẹ bá tún fẹ́ gbọ́kú ẹnì kankan mọ́ nù. ikú bíi ti gbó irú ọ̀rọ̀ wo ló ló ń sọ lẹ́nu yìí. bẹ́ẹ̀ mo wí fún yín olóbí òsì ní gbàkọ́ bíi tí mara lé ní ọmọ mara òde àfi kí wọ́n fi gbogbo dúkìá rẹ̀ lẹ̀ náà ìjà àríkò ọ̀wọ̀ọ̀wọ̀ o. ǹjẹ́ wàá gbọ́ lẹ́nu mi ẹ wí fún un kí wọ́n sì ṣe bẹ́ẹ̀. ó lóun ò ní jẹ́ àwọn onírúurú ẹnu ẹ̀bí wa àbí irú kàtìkàtì wò lélẹ̀ èmi náà ti fura àgbà tó ti ń sọ pé kí n yẹra fún yẹn mo ti mọ̀ pọ́rọ̀ òṣì kan ló sọ ìdí nìyẹn tẹ́mi ò ṣe kí n tojú bọlé o torí most of àwọn tán náà àwọn yẹsẹ́ wo yìí fẹ́kì ló pọ̀ jù nù wọn lóòótọ́ àwọn tó ń jọ̀rìn jìnnà wà nù wọn àmọ́ fẹ́kì ló pọ̀ jù wọ́n ti bà àwọn èèyàn rere àárín wọn jẹ́. gbọ́ aya mi mi ò sọ pé bó ṣe wíwùn náà pé mo fi gbogbo ẹnu àbí gbogbo ara gbà àmọ́ n tí mo mọ̀ mọ́ ọ̀gbẹ́ni yìí ni pé kì í parọ́ kì í ṣèké ifá rẹ̀ sì ṣì mú. èyí tó wá ṣì mú nǹkan ṣe kò tí parọ́ báyìí kò tí ṣèké báyìí ẹ wo tèmi lèmi ṣàǹsọ̀ èmi ò bìlíìfù gbogbo nǹkan báyìí tó gbogbo wa la mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ọkọ mi gbogbo alamọ bí kọ́mọlá fẹ́ ṣe kó ọ̀rọ̀ ẹ̀ jọ ẹni sòrò ṣé gbogbo ọ̀rọ̀ yín sílẹ̀ máa lọ sọ fáwọn olórí àwọn ẹbí ṣé pé ṣe máa kó gbogbo ọ̀rọ̀ jákújákú tá a fẹ́ tí wàá gbọ́ yìí náà lọ sọ fáwọn ẹbí rẹ̀. tàìní sọ́nlé ti jẹ́ báyìí nsìn ṣé kí nǹkan burúkú máa tójú mi ṣẹlẹ̀ ní òun lé lájú mi lẹ̀ kí tàlùbọ̀ kó wọ́dà ń bọ̀ ní káwọn ọmọ kókó ńlé bàbá wọn ó ní kí n fi wọn lẹ̀ bẹ́ẹ̀ ṣé tí kí nǹkan máa tójú kó máa torí mi bàjẹ́ lọ ni àbí kí n lajú mi lẹ̀ káwọn ọmọ máa ṣọ́kú. ẹ jẹ́ àná yà lọ. Ei, bàbá é que ọ̀rọ̀ tàjọ sọ tẹ́lẹ̀ tí Se kọ́kọ́ fárígá lórí a àmọ́ tí mo padà gbà mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé fún ọmọ mi kó jẹ́ kó yé òun ilé ayé yìí que chega mí kì í ṣe bá ṣe ń rò ló ṣe ń rí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi yé e. torí bí mo ṣe ń mo ṣe ní kí n mú wá sọ́dọ̀ ń kẹ́ ìjọ kẹ́ bá mi láàyè kó mọ bílé ayé ti rí gangan. <laughs> wọ́n ní ká wí fún ni ká gbọ́ àwo ilé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbà àwo òkè ìjérò òró òtọ́nu tó ń wò yìí ọlá jẹ̀ṣẹ̀kù ojú rọ èmi ọ̀wà ní rí dúdú kí n pè funfun ṣó létí téèyàn fi ń gbọ́rọ̀ mo ní ṣó létí. ẹ wo bàbá látẹ̀kọ́ kò bá mi rárá mo sì dúró lórí point mi pé bàbá mi ò ṣògowó bàbá mi ò ṣògowó kẹ́lẹ́bọ̀dì má bá mi sọ́mọ́. ọmọ ti bínú lọ. bí ṣe máa ń bínú ni wọn ni mo ṣe mú wá bíbí ẹnu yẹn àti ẹ̀ka. ohun tí mo sọ ìpè mí ló ní rọ́nù o. ẹ wò iṣẹ́ àṣesùn ẹ̀jọ̀ fún mi láyè dè mọ́. àgbà yíyá yíyá yíyá yíyá yíyá yíyá o àgbàdo dárídárí dárídárí dáwọ. ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ẹ ṣe. hallelujah hallelujah. nǹkan tí ẹsẹ̀ bíbélì yẹn sọ ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí kò sì búra ẹ̀tàn ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ní ìbéèrè láàrin yìí. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọwọ́ mímọ́ tí wọ́n sọ yìí tí èmi bá jẹun mo máa ń fọwọ́ tí bá ṣègbọ̀nsẹ̀ mo máa ń fọwọ́ ṣé ọwọ́ mímọ́ tó ń sọ yẹn ṣé àwọn nǹkan tí wọ́n rí fẹ́ sí ni àbí ó tún ní nǹkan mi lẹ́yìn. ẹ̀kan tí bíbélì sọ ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni wípé tábà ní a ní ọwọ́ mímọ́ ó túmọ̀ sí wípé ká dẹ́kun gbogbo ìwà ẹ̀ṣẹ̀ yálà ni pé ká parọ́ ni àbí ká jalè àbí ká ṣẹ̀tàn ìyẹn ni a eh, gbọ́dọ̀ ṣe fún wa láti ní ọwọ́ mímọ́ ohunkóhun tó bá ti jọ mọ́ ẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ dẹ́kun tó bá ní ìkọ̀ọ̀kan láàrin wa ń bíbáyìí tó sì ń ṣe sí ìlànà ọlọ́run ẹ jẹ́ kó dàgbà so that kó lè ní ọ̀pọ̀ nínú níwájú ọ̀pọ̀ ìjà tó rí. bẹ́ẹ̀ni pásítọ̀ ẹjọ́ pásítọ̀ tí a bá sọ̀rọ̀ nípa àyà funfun ṣé kí a fọ aṣọ akómọ ni torí gbogbo alámọ̀ wípé ẹ̀jẹ̀ ló máa wà nínú àyà wa. ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ wípé kí a ní àyà funfun kì í ṣe ẹ jókòó kì í ṣe ẹ̀jẹ̀ tó wà nínú ọkàn wa àbí àyà wa ní bíbélì ń ṣàpèjúwe bẹ́ẹ̀ bíbélì jẹ́ kó yé wa wípé láti inú ọ̀pọ̀lọpọ̀ èrò ọkàn wa ni ọ̀rọ̀ ti máa ń jáde nítorí náà ẹ jẹ́ ká kíyèsí nípa àwọn èrò tá máa jẹ́ kó wá sínú ọkàn wa ẹ báwo la ṣe lè ṣe léyìí nípasẹ̀ kíka bíbélì wa ní ìgbàkúùgbà àti ní òrèkóòrè ǹjẹ́ ti yé wa. ìyá tó rí ìbéèrè sí i. ó ní ìkọ̀kan tí kò yé mi sọ mo máa ń gbọ́ pé láti láti tó kọ́ ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run pé ọlọ́run dẹ̀ ni ọ̀rọ̀ náà kò wáyé mi pé ṣé ọ̀rọ̀ ló kọ́kọ́ wà kọ́lọ́run tó wà ni. sí ìdáhùn sí ìbéèrè tí ẹ fi ẹ jẹ́ kí ẹnìkan ka ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní fún wa. ní àtètè kan ṣe lé ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. hallelujah. ní àtètè kan ṣe lé ọ̀rọ̀ ti wà. kúnlé ṣé ò ń gbọ́ mi dáadáa èmi lèmi bí wo o àṣẹ tí n bá dẹ̀ pa fún ẹ ló máa bọ̀ ìwọ nìkan ló jẹ́ tèmi nínú bíbá ẹ̀ tàbá ní kàdálẹ̀ ká tún ṣá níbi tá a gbé dúró yìí láti yanjú ìtò jẹ́ tèmi kí n fèsì ti tèmi kọ́kàn mi lè balẹ̀. Kúnlé ǹjẹ́ o mọ̀ pé gbogbo ibi tá a ti ń lọ láti jọ yìí pẹ̀lú ìtàtúndọ̀ lémi nǹkan kan náà náà sọ̀rọ̀. kí ló ń sọ. ibi tí èmi àti Gbọ́njúbọ́lá ti ń bọ̀ sí wọ́n ní dáàdi ń ṣe oògùn owó ni wọ́n dẹ̀ ní àkúfà ló máa jẹ́ fún ọmọ kọ́mọ tó bá ń ná nínú owó tí bàbá ń ṣiṣẹ́ ìsìlẹ̀ ṣàánú mi mo ti bá gbọ́njú sọ àmọ́ mo rí pé kò rẹ́dí àti gbọ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ tèmi ni mo ṣe ti fà sí ẹ̀yìn sìn kí n sin ẹni gbẹ́rẹ́ pàkọ́ pé o gbọ́dọ̀ kúrò nínú ilé yìí o ṣàánú mi o kò sí bó ṣe ní náwó bàbá yín tó bá wà nínú ilé yìí o so ó sì ní físà ìlú bíi mẹ́rin márùn-ún tí ẹ̀ wá kọ́kọ́ ṣeré lọ bìkan ní kọ́kọ́ mi balẹ̀ bí jẹ́ṣẹ́ ṣe o fẹ́ gbọ́ tòótọ́ bí mo ṣe ń kúrò ń bí ibà mo lọ ra tíkẹ́ẹ̀tì fún èwo nu físà mẹ́rin rìn mo fẹ́ kí n ra tíkẹ́ẹ̀tì ẹ̀ fún wa àárọ̀ ọ̀la kó gbé báàgì ẹ̀ kó i don't think i want to go to anywhere and i'm even surprised pé ẹ lè believe irun kan báyìí pé èèyàn kan ṣoògùn owó ṣáwọn nǹkan báyẹn exist ni. kò lè ṣe nǹkan ò ṣe ṣá. Ah, mi ò lọ anywhere mommy ah, it's not even in my plan. àkóbá ni ọmọ ni ẹ o fẹ́ kóbá mi mo sọ àdúrà ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí ó sọ fún mi pé i'm not i'm not going anywhere i'm not going anywhere ìwọ lè bí ọmọ kó dàgbà tó ìkó ní kí nǹkan ṣe ni. nǹkan kan mi ṣe mí. àmì ọ̀nà kí nǹkan kan má ṣe ni morning ń so tomorrow morning i'm buying your ticket today tomorrow you are leaving. Mommy, i'm not going. Ma wọ ma worry. Ma share owó tó pọ̀ fún ẹ dáadáa tó máa ná lọ́hùn tó máa gbádùn má ṣe owó dáadáa fún ẹ má jẹ́ kí n fa wàhálà o má jẹ́ kí n fa wàhálà kúlẹ̀ bí mo ṣe rárá ń bẹ́ẹ̀ sọ yìí ni kò gbọ́ tèmi o wo wo wo wo wo wo ìyá ọmọ ọmọ ìyá ọmọ tó bí má bà tèmi jẹ́ o. má bá wọn yẹn sọ̀rọ̀ tì má tún bá ọmọ tèmi tèmi bínú mi sọ̀rọ̀ tì ṣé nǹkan ò ṣe you better listen to me. okay. Or better ó bẹ́tà kó gbọ́ já padà wọlé ó yẹ yẹ yẹ ó bẹ́tà kó gbọ́ ni ó ti bẹ́tà kó gbọ́ tẹ̀lé mi lọ. ẹ wo bàbá yín ló wáá bá mi tèmi àti ẹ̀ẹ́dẹ́jọ sọ̀rọ̀ kan lásọ yé hmm. ẹ wo èèyàn ẹ nídìí nǹkan ẹ̀ ó ṣàlàyé fún mi ó ní ẹ̀yin náà dẹ́ pé kò parọ́ ní ó ti pẹ́ bọ̀ tóun ti ń tọ́jú yín òun gàárì yín kò sí ní tí ó dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò ṣe fún yín àbó parọ́ mọ́ yín ni. ó dáa mo dúpẹ́ lọ́wọ́ lọ́pẹ́ yìí náà tẹ mọ̀ pé bàbá dáadáa ni ó dẹ̀ ń ṣètọ́ ẹ̀ lórí yín ẹ wá gbọ́ ṣé bí wọ́n ti parí masters yẹn. mo ṣe ṣetán ni. ah very good ẹ̀yin kẹ̀rẹ́ ẹ̀yin méjì ṣé bí wọ́n máa ń sọ pé bí òkété bá dàgbà tán a máa mọ ọmọ tiẹ̀ bàbá yóò tẹ̀ wá sọ pé òun fẹ́ mọ mú ó kàn ní nísìnyí o kẹ́ máa dá tọ́jú ara yín kò ní jẹ́ mú wá o gbọ̀ngbọ̀n bíi báwo kí la tẹ̀ ń sọ wá ẹ wo ó dàbí bó ti ń bá yín jẹ́jú o àkẹ́jù ti wọ̀ ọ́ ibi tó dẹ̀ sìn yín dé yẹ̀rù báyìí mọ́ ṣé ń gbọ́ mi wo ìwọ ń tiẹ̀ torí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ tẹ́tí ẹ balẹ̀ kò gbọ́ mi yé o ẹ wo ẹ gbọ́ mi dáadáa látòní lọ mo fẹ́ pa aláṣẹ ni wọn ò dá lábàá o hmm? látòní lọ má tún ṣe nǹkan kan fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́. Hmm? dadi tó bá jẹ́ pé ọmú tí mo mu tí mo sọ́ọ́lẹ̀ ló hán má ṣe nǹkan kan fún wọn mọ́. why dadi you are not saying anything uh, uh, now. dadi ṣé ẹ̀gbọ́n kan tó sọ ni. ẹ tí ò dùn mí ẹṣẹ́ yìí ò fún nǹkan tí dáàdì sọ. àbú ọ̀pọ̀ ṣé pé àwọn ọmọ kò clear mm. kò wá understand àbí kò clear at all. ẹ ó dàbí kò clear sí mi náà hmm? bẹ́ẹ̀ ni ah. ẹ̀gbọ́n mi hmm? ẹ wo ẹ jẹ́ kó ṣe máa mú ọmú mi lọ hmm? mi ò sọ pé ọmú ń dùn mí nítorí mo kàn ní kí a bá ń bá wọn wí ni bọ́ọ̀yà lẹ́bù tẹ̀fí wá fẹ́ bá wọn wí yẹn ó ti fẹ́ mi ò mọ bó ṣe rí lára mi lóòótọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú pé mo gbé yín wá sí ilé láti abẹ́májíṣẹ́ ni. at least not not not not now na pé èmi ṣe kò ṣe pé mi fẹ́ ṣiṣẹ́ ah, but mo ṣe mo ṣe ṣe tán ni so ma ti take time. exactly. àwọn ọdẹ ṣe wọn ti ṣe tán. ẹ sà ẹ jẹ́ kí n máa tán wọn lọ bí ṣe ń tán wọn lọ yẹn ẹ má bínú wọ́n wà òkè abẹ́ wà òkè ni. àwọn òkè àwọn òkè lẹ́yìn tí a bá ṣe ìyẹn yes. ọ̀dọ́ lẹ́wọ́n dà fọ́ ni pé ẹ má bínú. àwọn ti sọ pé kí n má bínú ẹ má wọlé ẹ ṣe àgbà wọn ní kí n má bínú. Ah. Ah. báyìí dáàdì ah. báyìí dáàdì. ẹ wò ọwọ́ rẹ̀. dáàdì. ẹ ṣọ́ blọọkì ẹ̀gbọ́n mi. iṣẹ́ ọlọ́wọ́ lè jẹ́ kí n ṣe sọ́ọ́sọ́ náà kó bí kébi tìbọ̀. dáàdì ò tí ò pé ṣé nígbà tó mọ̀ pé o máa padà sọ pé o tún máa máa ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ kí ló gbé mi wálé wá ṣe. ẹ nígbà tí wọn á gbé ẹ̀yin kò sọ pé afẹ́rẹ́ pàṣẹ nu lé mi bì í ẹ kì í ṣe lè mọ̀lẹ́bí la wa. ẹnu mi ò kárọ̀ bí. Ah, ẹni kọ́rọ̀ bíbí ta ó ní bá ṣe ń ṣe nu lé wa ni ẹ má bínú sà. kí lẹ̀ sọ ẹgbẹ́ dájú jáde. ẹ má bínú sà. ẹ jì wọ́n láṣọ mú láti ẹ má bínú sí wa. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú dájú. gbọ́jú gbọ́jú ọmọ gbọ́jú bọ́lá kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n kàn sọmọ lókù bẹ́ẹ̀ ni wọ́n ò lè sín pẹ̀lú kù. ilé sọ̀rọ̀ báyìí tó bá kí n ṣe pé ikú tó bọ́lá jẹ́ ṣé wọ́n ní di ọ̀tún kọ́mọdé kò síbi kan ọmọ sọ fún mi pé bọ̀bá ti tẹ̀ mí ó ń ṣe ògo wọ́n ni pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó kó jọ yìí. Hmm. <laughs> Oh eh, torí nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó ṣùgbọ́n nǹkan tá à ń sọ yìí náà ó lè jẹ́rọ lóòótọ́ ṣùgbọ́n ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. <laughs> kò tẹ́ sọ yé mi ṣẹlẹ̀ tó jẹ́ pé ayọ̀ àti ìdùnnú bá ní gbogbo wọn fi gbé inú ẹ̀ everybody wá fún o kọ̀ọ̀kan ó ti sọ mí èmi nìkan ní gbogbo ọ̀nà léyìí. èmi wà pẹ̀lú ẹ ah, ah, mo wà pẹ̀lú ẹnu léyìí ìwọ nìkan kọ́ ṣé òun tún máa tẹ̀lé ẹ̀ ní báyìí kó náà tẹ̀ má lọ pokùnso báyìí ah ó ti kí wọn wo kó tó máa pé wọn tún máa máa kọ nǹkan míì ní sùúrù ṣògbọ́ pẹ̀lẹ́. wọ́n fún mi láyè tí ẹ̀ jáde. mo ní mo sọ fún yín tèmi ní kẹ́ ẹ gbọ́ ọ ṣé mo pé mò ń sọ fún yín. kí ni. a ṣé bẹ́ẹ̀ ṣe máa fàǹtí gbọ́júlẹ̀ síbẹ̀ yẹn nìyẹn mo máa rírí kẹ. jọ kí ni kí n ṣe o. ẹ̀yin nìkan lẹkùn fún wọn ìyá o ẹ lè máa wò wọn bẹ́ẹ̀ yẹn o. nígbà tí mo mú ọmọ jáde tí wọ́n dẹ̀ sọ fún wa pé báyà ti báyà nǹkan mi ó yàtọ̀ sí nǹkan wa sórí gbọ́njú nǹkan wa ni àmọ́kúnlé tèmi gangan ni mo dẹ̀ ti mú nǹkan tèmi kúrò ńbẹ̀ so kò sí wàhálà kò sí yọnu ọmọ tèmi tí mo ti mú kúrò yẹn ọkàn mi ti balẹ̀. mọ́mì tí ń gangan ni bàrà kúnlé bó àti gbọ́njú náà tí ń náà ni o bẹ́ẹ̀ ṣe mú bàrà kúnlé kúrò lẹ́ṣẹ̀ mọ́ àmọ́ àti gbọ́njú náà kúrò ẹ̀ lè máa wò wọ́n bẹ́yìn ọgbọ́n tẹ fi mú bàrà kúnlé kúrò náà lè máa fi mú àti gbọ́njú kúrò. ó dà pé o lọ́rọ̀ gbọ́ bí mo ṣe ń wọ yìí mo fẹ́ dé ọ̀dọ̀ mọ́mì fìfẹ́ tẹ́nibọ̀dì bá béèrè mi kò pè mí. mo sọ fún yín ẹ lè máa wòrán kó dà náà ẹ̀yin nìkan ló kún ìyá náà. Ah, nígbà tí mọ́mí fẹ́ kú wọ́n náwó sí picture dáàdì the same thing náà ni bọ̀dá báyọ̀ lè ṣe ìwọ ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ báyìí àbí ṣé òótọ́ ni pé dáàdì ṣe oògùn owó ni ah for my family of four ó wá kó èmi nìkan ah, ọ̀nà ìṣàánú fún mi o. Mọ̀júbọ́lá kí ló dé tí gbogbo nǹkan dojúrú fún dáàdì yín bẹ́ẹ̀? jọ àwọn fámìlì dáàdì yín ìgbésẹ̀ wo gangan ni wọ́n gbé láti lè wá solution sí gbogbo calamity tó ń ṣẹlẹ̀ ní ìdílé yín. wọ́n kúkú ń gbìyànjú ilé ìtọ́ lè ṣe àgàgà àbúrò dáàdì látìgbà tí dáàdì ti kú wọn ò fẹ́ kan jìnnà sí wa ṣùgbọ́n gbogbo ẹ̀ ló yọ̀ lọ́hùn sá. This is absolutely very bad. No, no, no. Then eh, ìgbésẹ̀ wo ni àwọn fámìlì dáàdì yìí ti gbé gangan láti wá solution sí nǹkan tó wà lẹ̀? Àti pé àwọn fámìlì dáàdì ẹ tí wọ́n bá gbé ìgbésẹ̀ kankan bọ́júbọ́lá ìwọ náà kì í ṣọmọ kékeré mọ́ come on ìwọ náà gbé àwọn ìgbésẹ̀ kan kó nọ́ọ̀sẹ̀ síta kó lè fi mọ nǹkan tó lè fà á what are the things behind all these things kí solution lè wà. àkókò gbégbèsè dàdí a ṣe ìmọ̀ba ta lè ṣe àmọ́ ibi tá a lọ nǹkan tó sọ fún wa wà so unbelievable mo dẹ̀ mọ̀ pé five and six lẹ́yìn àti dádì bí ẹ máa lè tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ fún wa well èmi àti dáàdì ẹ̀ close gan lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe so. ṣùgbọ́n kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ gan-an ó ṣàmà ní nǹkan tó máa ṣẹlẹ̀. Ah, wọ́n máa sọ pé dáàdì ṣe àjò àjè ni níbi tá a lọ. Ah! in fact Kini tó. kí ni mo gbọ́ tó sọ. àjò àjè wọ́n ní pé dáàdì ṣe àjò àjè ni sá. àjò àjè. bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá mi ṣe àjò ajé ni o. àjò ajé hmm. Hmm. sórí àjò ajé tó mẹ́nu báyìí ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn fi ń ṣe àjò ajé ọ̀nà tèmi gbà láti ṣe àjò ajé ti tèmi lèmi mọ̀. Ah, ah, ah, má fi inú mi mú mọ́ jẹ́ ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo bẹ̀ sọ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n tún bá mi sọ a ní ọ̀nà tí wọ́n náà gba ìlànà to tọ́ tí gbogbo ẹ fi ń jú tó fi ń túbà tó fi ń túṣẹ a ní kó jẹ́mi náà sí i ṣé gbogbo bí mo ṣe ń complain pé nǹkan difficult nǹkan difficult ṣó tẹ́ ẹ ni àbí mi ò kí ń pè é kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ ó jẹ́ kí èmi náà mọ ọ̀nà wo ni èmi náà lè gbà tí gbogbo nǹkan máa fi máa dán fèmi náà ṣé gbogbo wàhálà yìí ti sú mi nàá. Deolu ọṣà fẹ́ ṣe òfin tó tó sórí nǹkan tí àgbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà nǹkan tí kan máa sọ fún ẹ ní pé sórí tó bá fẹ́ ṣe àjò àjì ọ̀nà mẹ́ta ni áìdá kó tọ àwọn wòlíì ní ṣọ́ọ̀ṣì kó tọ̀ wọ́n lọ àbí kó tọ àwọn àáfàá ní mọ́ṣáláṣí lọ ọkọ̀ lọ sọ́dọ̀ babaláwo. So èyíkéyìí tó bá lọ sọ́dọ̀ wọn good luck to you ọlọ́njọ́ bẹ́ẹ̀ lára mu ọ̀nà mẹ́ta tí mo mọ̀ tán fi ń ṣe àjò àjẹ́ ni. tí mo bá gbọ́ ẹ dáadáa ṣé wípé ìlànà mẹ́tẹ̀ẹ̀ta tó là yẹn títí àáfàá o títí àwọn kírísítẹ́nì o àbí títí àbáláyé èyí tó bá ti wù mí bẹ́ẹ̀ ni kí n tọ̀. èyí kan nù ẹ èyí tó bá wá mú good luck to you. Hmm ilé ayé ṣe wà nìyẹn bí ayé ṣe wà nìyẹn àjọ ajé ti tèmi èmi lè mímọ so no problem hmm. máa fẹ́ kó dáadáa. Hmm? ó dáa. èmi náà ń sọ ah, ọmọláfẹ́ èmi náà ti ń wo gbogbo nǹkan ṣe ń lọ pẹ̀lú gbogbo bá ṣe ń ṣiṣẹ́ tó òun nìkan lọ́wọ́ ẹ̀ sókè láàrin wa ẹ bọ́jú bọ́lá sórí àgbàlagbà ni wí. wọ́n sọ pé àgbàlagbà tó bá rìnrìn ẹ̀tẹ́ lójú ọmọ yẹn kéré ó di dandan kó di ẹni lẹ́lẹ̀ mi dẹ̀ fẹ́ kó rí mi bíi àgbàyà but you are no more a child ìwọ náà ti dàgbà ó ti mọ a yàtọ̀ sí b ó ti mọ dúdú yàtọ̀ sí funfun fi ọgbọ́n ọmọ kékeré títí yẹ kó fi rò ó dáadáa pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ah, Hello? gbọ́njú ibo ló wà láti jọ yìí church ok ok jọ send address church ẹ̀ sí yes o ṣe mo mo ah send ẹ sẹ alright alright. lọ ṣáàjẹ padà. ó ṣeun. lójú àlá yẹn dáàdì ń lé mi lọ all of a sudden wọ́n pọ̀ jí sísí mọ́mọ́ mi ni àyà mi já pásítọ̀ ẹ gbà mí kí la máa ṣe sọ̀rọ̀ ìsà. ẹ wò ó sísá a dúpẹ́ lọ́wọ́ lọ ó tiẹ̀ fún yín ní okun àti agbára láti ṣẹ́gun lójú àná èmi ò fẹ́ mọ ẹni tó jẹ́ o bóyá dáàdì ni o yálà kò jẹ́ sí mi ni o ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi dẹ̀ dùn wípé ńgbà tẹ́ irú nǹkan báyìí ẹ sátọ Ọlọ́run wa ẹ àwọn ọmọ Ọlọ́run tó bá dẹ̀ ti sátọ Ọlọ́run wa ó di dandan kí Ọlọ́run gbà wọ́n ẹ ẹ̀yin ẹ fọkànbalẹ̀ àní púpọ̀ láti ṣe a máa gba àwẹ̀ àti àdúrà ti bọ̀ pé lẹ́yìn àwẹ̀ àti àdúrà yìí àwọn kan a máa ṣe Ọlọ́run àfihàn wa ẹ fọkànbalẹ̀ ṣẹ́gbọ́. inú mi á dùn ún. ó fẹ́ máa níyànjú ọlọ́pàá ọmọ ṣe ẹ ogun tó ti ṣe kò gbọdọ̀ gbére mọ́ ọ̀nà àpò ogun ilé ti ṣe ẹ tẹ̀wọ̀n lọ ìjọba ní orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára kò pẹ̀ wá ọlọ́mọ rẹ ti sátọ̀ wá olùwàṣàmù. màmá wa ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣe rí ìpìlẹ̀ tí mo nínú kristi àwẹ̀ la fi ń ṣe oúnjẹ jẹ òun la fi ń ṣe omi mu ṣé rí bẹ́ẹ̀ ṣe wọnú ìjọ yìí ni ẹ̀mí ọlọ́run ti jẹ́ kó yé mi irú èèyàn tẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ mẹ́pẹ́ rí ibi tán ìbá dára kí ẹ jẹ́wọ́ ẹ má fẹ́ kàn tọ́nú fún mi rárá o ẹ jẹ́wọ́ ẹ jẹ́ ká jọ yanjú ẹ̀ ṣé rí ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ẹ má gbàgbé pé ilé ọlọ́run lẹ wà o ẹ jẹ́wọ́. Kọ́mọláfẹ́ ó ṣe ṣìnú ẹ̀ títí títí débi tó fi fún yàn lóyún Kọ́mọláfẹ́ kí ló fẹ́ ganan tí mi ò ṣe fún ẹ kò sí <laughs> Kọ́mọláfẹ́ ṣáwọn olórí ẹbí ti mọ̀. mi ò lè sọ fún wọn. kí ló dé. kí ni àwọn báyọ̀ gbọ́rù nǹkan báyìí àwọn gan máa fi bá àtàn bá gbọ́rú míìsì báyìí èmi ò lè sọ fún wọn. kọ́mọláfẹ́ o ò sọ fún olórí ẹbí ìyá àjọra náà ò sọ fún ìyá àjọra náà. mo mú wá tí mo mú wá gan-an ti èmi gan lójú kò jẹ́ kí ara mi balẹ̀ because ilé ẹni la ti ń jẹ èkúté onídòdó kì í ṣe nǹkan tí táwọn gbọ́dọ̀ máa bá yàn bọ̀ má bínú. Mm wàá bá nìtọ̀rẹ́ àǹtí ojúlọ́rọ̀ ọba ìwojú mi. ṣé mi. èmi ni. ṣó sọ fún yín pé ilé ti kún gbẹdẹ ṣe ń rí mi mo tún wà nù oyún. bẹ́ẹ̀ni. ṣé mo sọ fún mi pé oníyàwó kan àtọmọ kan ni wọ́n tún lóyún ni. Hmm. àǹtí. Hmm. Auntie ọlọ́run á sọ yín láyọ̀ àtàlàfíà ádẹ́sì mi náà láyọ̀ àtàlàfíà kọ́mọláfẹ́ ọmọ ní máa gbà mi ò gbà o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín kẹ́tẹ́tí kẹgbọ́n sí ọmọ ní máa gbà mi ò gbà yàwó. bébì kí ló ṣiyẹ́ tó kó ẹ̀mí ẹ̀ sókè báyìí aṣọ́bẹ̀rù ìyàwó ilé ẹ̀ tó yìí ló mọ ọmọ aṣòṣì ń tà ló máa halẹ̀ mímí ta aṣọ́lẹ̀ ni ẹ lé ẹ́ ṣe gbogbo ọkọ̀ tó sọ sí olóòmọ ló máa gbóhùn gbàyàwó jọ ń bo lẹ́fẹ́ tèmi sí. ṣó wa òkè wo ni fẹ́ tiẹ̀ sí. ẹ máa gbọmọ lọ́mọ ẹ máa taari kìdà sí títì níbo ni kémi lọ. ṣó wa òkè. èmi ò níbi tẹ́mi fẹ́ o ó dàbẹ́ ó dàbẹ́ ń gba iye ìṣe wo níbi tó fẹ́ lọ. ṣó gbogbo ẹ̀yin méjèèjì ni èèyàn sọ pé ọmọ lòún gbà òun ò gbà wọ ṣé kó tún mú wọ kí ló dé òde máa lè mọ mi àbí wò ni. ṣé o gbádùn ní yorùbá yé ń ṣe é. ẹ nínú ilé wo nínú nínú ilé wo. ayé ò lè dàpọ̀ àjọ ṣe dídé màá fọ ọ̀la dídé dídé dídé dídé là mọ́ fún ẹ ah! o fẹ́ kó bá mi. o tó bá ju o ah! má má mi wọ́n lọ mi o. dídé kó o. fi ríyàwó ẹ̀ mú mọ́lẹ̀ àmọ́ ó mú mi lọlé lọ báyàwó ẹ̀. kò pẹ́ lẹ́yìn ẹ̀ ni mo bímọ mo dẹ̀ tọ́jú ọmọ yẹn fún ọdún méjì lẹ́yìn ẹ̀ náà gbà ni wọ́n dẹ̀ ṣe ìtọ́jú tó péye fún ọmọ mi kódà ẹ lè mọ ìyàtọ̀ láàrin ọmọ ìyálé mi àtọmọ mi wọ́n sì nífẹ̀ẹ́ ọmọ náà púpọ̀. àmọ́ ṣe mọ̀ pé ikú òdòjọ́ àrùn òdòdó sùn kò pẹ́ kò jìnnà lẹ́yìn ìgbà yẹn ni kọ́mọ́lá fẹ́ ṣaláìsí. ìjọ́ kan mo wá wà ní ṣọ́ọ̀bù mi. àǹtí mi wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé tẹ̀ ń ṣe o ẹ mọ̀ pé ẹ̀yin kọ́ ni ìyàwó lé ní kọ́ ni rightful owner máìdẹ́ ló ti kú yìí tó bá lọ pín ogún tí ò bá lọ kan ọmọ yín hmm. kẹyà wá nǹkan ṣe sí ni o kẹ wá nǹkan ṣe sí ni torí ẹ̀yin kọ́ lẹ bí first born nu ilé yẹn. kí ló wá rò pé mi ò ṣe sí ah. ẹ dálé ayé ṣáájú mi ẹ̀yin làǹtí mi ẹ̀yin lẹmọ nǹkan tẹ máa ṣe sí kẹ ìtẹyà wá nǹkan ṣe sí ni torí pé hmm, tíyàn gbọ́dọ̀ gbé inú yẹn o. ẹ̀rù yẹn ló wá bà mí tí mo wò pé kí ni mo fẹ́ ṣe mo wá fi ọ̀rọ̀ yìí lọ àǹtí àdúgbò mi kan wọ́n wá júwe bàbá bójúbójú fún mi. <laughs> ìrìn ògún lágbẹ̀dẹ alásùn kan ò gbọ́dọ̀ sún láàyè bá lọ́lọ́bẹ̀ tilẹ̀ ajígbọ́nukú ọmọdé ogun rọ́ òfìfì tí fi bí dànù ó lè paradà òkèrè tẹ́tẹ́ ń lọ mú mi lọ ibi ẹ̀sìn wọlé lóòyẹ arábìnrin yìí mo kí ọ kú rìn mo kí ọ káàbọ̀ mo kí ọ kú ọmọ ènìyàn ṣe èmi ló ti rí lónìí yìí o bójúbójú ló wò lórí ìjókòó yìí àṣírí ẹ̀kọ́ ìtú lójú ewé ntọ́dọ́ bá ti dé òtún gbọ́dọ̀ ríta mọ́ ó ti dáwọ́ ó dìmúlẹ̀ ẹ̀ ń ṣàwọn lójú ọ̀gbẹ̀rì ọ̀gbẹ̀rì kan kì í máa wò ọ̀gbẹ̀rì tó bá gbójú gbóyà tó bá máa wò ojú rẹ̀ báyìí á ti bọ̀dà á sì tẹ̀yìn ẹ̀ á ti bakọ̀ gbọ́ mi dáadáa o òótọ́ ni nǹkan tí ọmọbìnrin ń sọ òótọ́ ló wí ènìyàn burú ẹyẹ nìkan ìkàlẹ̀ èèyàn arákùnrin tọ́jú ọkọ rẹ ó lè mọ̀ pé ogún ẹyọ kan báyìí fọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì kọ gbogbo ogún rẹ̀ pátápátá yóò kó fún ìyàwó àkọ́kọ́ ṣùgbọ́n ọwọ́ pínkún fọmọ rẹ kò pínkún fún o níwọ̀n ìgbà tó o ti dọ́dọ̀ èmi bójúbójú gbogbo ẹ̀ ti di ṣíṣe aláwọ̀ egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú korò ọ̀rọ̀ gbé ọjọ́ tóbìnrin bá fojú kéèlà ní kó láṣọ nígbà tó o ti fojú kọ èmi bójúbójú nìsín ọ̀rọ̀ rẹ ti níyanjú wo iṣẹ́ bójúbójú là á ṣe ọ̀rọ̀ kan ọkọ rẹ òun gangan là á lò gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ obìnrin ni iṣẹ́ ọmọdé ni ìṣàgbàlagbà ni tí bá ti ń bá àwọn ọmọ rẹ àbí wọn gangan fún alára rẹ du ogún ọkọ rẹ ikú ni kì í ṣàrùn òkú ńlẹlẹjà ta. ẹ ṣe bàbá ikú wọn wà di àkúfà láàrin gbogbo ẹbí pátápátá èmi bójúbójú mọ sọ́bẹ̀ ntọ́dọ́ bá dé kan ò tún gbọ́dọ̀ níta mọ́ ìwọ ṣe láṣìírí o tí mo bá ti wá parí iṣẹ́ ìtàn kò síbi tí wọ́n lè wá dé ẹ̀dẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ rí omi òkun bẹ̀dẹ̀ lójú abẹ́rẹ́ tó bá bọ́nù kò tún ṣe é mú àgùntàn tó wọnú gbòòrò ó ti dohun àrékọjá bí wọ́n bá lùlù rẹ̀ mi mo wí bẹ́ẹ̀ fọ kò ní dún kí wọ́n pé gbarún mọ́lẹ̀ ojú kò tún àbùfọ́ ń gbarún mọ́lẹ̀ ojú kò sí kò sẹ́yìn tí ọ̀jẹ̀ wọn bẹ̀ àní iṣẹ́ yìí ti di bojú bojú. lálàkọ́kọ́ tí mo ṣe kinní náà inú mi dùn torí ó jẹ́ kí n rí ní rí pé mo ní upper hand ati pé àṣẹ mi ló ń ṣe nínú ilé wọn àmọ́ ìgbà tó dáàrin kan ó ti wá bẹ̀rẹ̀ sí ní sú mi torí pé kì í wulẹ̀ ń ṣe ìfẹ́ nù mí láti dá wọn lóró àbí ṣèkà fún wọn ẹ̀rù ọjọ́ iwájú tí mi ò rí tó bà mí ló jẹ́ kí n ṣì gbésẹ̀ gbé kódà mo ti ń wá ẹni tí mo lè fi ọ̀rọ̀ yìí lọ àmọ́ ń ṣe mọ̀ páwọn èèyàn burú téèyàn bá fọ̀rọ̀ lọ wrong person gbogbo ayé ló máa gbọ́ òun ni mo ṣe ń dè mọ́ra dè mọ́ra àmọ́ bí mo ṣe wá débí lèmi mi tiẹ̀ mọ nǹkan tó ṣe mí tó tú ọ̀rọ̀ yẹn jáde lọ́kàn mi torí pé ó wo olókan àyà mi gan láti sọ síta àmọ́ bí mo ṣe ń sọ ń sìn ń jẹ́ kára máa tù mí bíi pé ara mi tí wọ́n ń balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ tó dé mi gan lálàáfíà mi ní parọ́ fún yín alàgbà mi ò lálàáfíà ọkàn mi ò dẹ̀ balẹ̀ mi ì thank you jesus ọlọ́run ṣe hmm. èrè kí ló jẹ́ fún ọmọ ènìyàn tó jèrè gbogbo ayé ṣùgbọ́n tó sọ ẹ̀mí rẹ̀ lọ. àmọ́ ṣá o ìyá wa ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ṣe ti ṣetán láti yí padà. ẹ wo alàgbà ibi tá a bá gbogbo ẹ̀ dé ti sú èmi náà mo ti jáwọ́ báyìí báyìí mo ti jáwọ́ kúrò nínú gbogbo nǹkan rádaràda kò múnú èmi náà dùn. ìyá kó lè àmọ́ kò rọrùn pẹ̀lú ẹ ìdí tí mo fi sọ wípé kò lè ni wípé àwẹ̀ àti àdúrà la máa fi tú yín kúrò nínú ìdí tẹ́ fira yín sí ìjẹ́ ti ṣetán. olúwa ṣe ẹ tẹ́wọ́n yẹn jágbàdúrà ní orúkọ jésù no emotion. Tani kókókó tanitani ta ló yé kókókó ta ló wá kú òkùnkùn yé. tó ń tafa sínú ìmọ́lẹ̀ wò. ọlọ́run